ẹ ó ìhó ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sí olúwa ẹ wá ti ẹ̀yin tí orin sí iwájú rẹ̀ kí ẹ̀yin kí ó sì mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ni ó dá wa kì í ṣe àwa tìkára wa àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ àyín tí ìyìn ẹ máa dúpẹ́ fún un kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ nítorí pé tí olúwa pọ̀ ní oore àánú rẹ̀ kò nípẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran ògo ni fún ọlọ́run lókè ọ̀run ṣògo rẹ́nìkejì yín rèé ẹ rí i pé kò ní gbariwo rẹpẹtẹ láàárọ̀ yìí nítorí wípé mo ti sọ fún wa pé lórí ètò ojúmọ́ re lọ́jọ́ kan ẹ̀kan dédé rí Ṣògorẹ́nìkejì tí mo ti máa ń sọ pé Ṣògorẹ́nìkejì JPP Jerusalem presentable presenter ó dé o ìtò bá dé láàárọ̀ yìí rèé lẹ́yìn kí n máa sọ pé mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run kó yá yìí sí mímọ́ eré náà la máa ń fi àìmọ̀ ayò ṣe ohun tó bá wù oníkálukú wo náà ni kó máa tọrọ lọ́wọ́ ọlọ́run aláwùrábí ohun tó wù mí rèé òun lẹ rí mi ní òní lórí ètò ojúmọ́ ire ti ọjọ́ òní pẹ̀lú èmi ọmọ yín ṣògo rẹ ní kejì nítorí wípé kí ni ó ti pẹ́ tí mo ti ń sọ wípé Jerusalem tayé wù mí kí n kọ́kọ́ dé náà kí n lè rí àpẹẹrẹ Jerusalem tọ̀run nígbà tí n bá tó one hundred and twenty years tí n bá wá fi dàgbà yẹn tí mo fẹ́ fi lọ bí tágbà ń rè màgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ lè wá rí Jerusalem tọ̀run ṣùgbọ́n lásìkò yìí ògbẹ Jerusalem tayé tó ń gbẹ mí òun náà lè fi rí mi nínú aṣọ àrà ọ̀tọ̀ láàárọ̀ yìí nítorí wípé ẹ̀bùn pàtàkì lélẹ́yìí láti ọ̀dọ̀ kan nínú àwọn olólùfẹ́ tẹlifíṣàn Orísun pàápàá ètò ojúmọ́re láti orílẹ̀ Jerusalem lọ́hùn-ún tí wọ́n sọ pé ṣògo rẹ̀ ní kejì ìwọ náà tọ́ sí ẹni tí a ó fún lẹ́bùn kì í ṣe eléyìí nìkan ló bá wa o kò bówó wa o ṣùgbọ́n ó bá àwọn iyẹ̀pẹ̀ omi òróró Jerusalem tẹ́ ẹ bá nílò ẹ sọ fún mi agolo iyẹ̀pẹ̀ Jerusalem kan two hundred thousand ni. <laughs> kò ní sú wa kò ní rẹ̀ lórúkọ Jésù Olúwa eré ni mo bá yín ṣe nítorí wípé ayọ̀ ní tọmọ Ọlọ́run ayọ̀ náà láò máa yọ̀ ní gbogbo ìgbà lórí ètò ojúmọ́ re tòní ìyìn Ọlọ́run òun náà láò fi bára wa sọ̀rọ̀ lórí ètò yìí lẹ́tìmọ̀ wípé ẹ ti máa ń rí àwọn ọlọ́kan òjọ̀kan àwọn ògbóǹtarìgì ìránṣẹ́ ọlọ́run ògbóǹtarìgì àwọn tó jẹ́ wípé olórin ẹ̀mí ni wọ́n tàbí wọ́n ti ẹ̀ ní eré oníṣe kan tí wọ́n ń ṣe nínú eré ẹ̀mí léyìí tí a ti máa ń gbé wọn wá sórí ètò yìí tí wọ́n máa ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa àti àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọlọ́kan-ò-jọ̀kan bákan náà òun lórí ètò ojúmọ́ ire ti ọjọ́ ìsinmi báyìí òun láti máa mú wa láti lọ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní agbo àwọn òṣèré eh, olórin ẹ̀mí àti eré orí ìtàgé àti eré sinimá ti ẹ̀mí àwọn drama groups ló lọ́kàn òjọ̀kan eh, bí àyè bá gbà wá a ó máa fún yín ní àwọn eh, ètò wa ọlọ́kan òjọ̀kan lórí ètò ojúmọ́ ire yìí tó ní í ṣe pẹ̀lú eré oníṣe tá a máa fi ṣe belenja belenja hàn léyìí tí a ó tún máa fi gbádùn ètò ojúmọ́ ire ọjọ́ ìsinmi sí pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkéjì ìyìn ọlọ́run ni mo pe tàárọ̀ yìí ohun tí wọ́n bá sì ń pè ní ìyìn ọlọ́run ọlọ́run ò lóúnjẹ méjì torí ẹ̀ ló jẹ́ kí n fi sáàmù ọgọ́rùn-ún ìyẹn hundred kí n fi bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ó ní kí a ó ìwà ayọ̀ sí ọlọ́run kí a sì wá tí àgbàlá rẹ̀ tí àwa ti ọpẹ́ àti sí ẹnu ọ̀nà ilé rẹ̀ tí àwa ti yìn ó ní ká máa dúpẹ́ fún un ó ní nítorí pé tirẹ̀ ni àwa ó ní òun ló dá wa kì í ṣe àwa ti ká lára wa ó ní àwa ni àgùntàn pápá rẹ̀ ó ní ká máa yìn ó ní àánú ọlọ́run pọ̀ láti ìran dé ìran torí ìdí èyí ni mo ṣe fẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò ojúmọ́ ire tàárọ̀ yìí pẹ̀lú orin ọpẹ́ àti orin ìyìn eléyìí tó ṣe gbàǹkọgbì kákan fi jọ sọ̀nkú ẹ̀ láàárọ̀ yìí ká fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èkìtì ni mo ń lọ o ó ní mo délé jésù mo mọ̀ dẹni àrígbéyọ̀ o ìmọ̀ bá mi ayọ̀ orí mi mọ̀ sọ́ọ́rẹ́ o. ó lọ́wọ́ àròrí àkọ́kọ́ láti ọ̀dọ̀ Lady Evangelist Ronke Kuti ti a máa kọ́kọ́ fi jó sí láàárọ̀ yìí kákọ́kọ́ jọ yin ọlọ́run àlejò wà nínú ilé tájọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yín ètò wa ojúmọ́ ire ó sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ̀níkejì àpòsò orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter èmi ò ṣe JPO tí máa lọ Jerusalem gangan tí mo dán ní general JP ìgbà yẹn gangan ni mo lè yọ pípò ṣùgbọ́n lásìkò yìí Jerusalem presentable presenter àwọn ọmọ ìjọ mi náà ti wà nínú ilé tí wọ́n pọ̀ tí wọ́n dúró wọ́n san pépè Joshua ara àwọn ọmọ ìjọ mi ni mo ti láwọn ọmọ ìjọ ṣùgbọ́n mi ì tí ì ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni mi ì tí orúkọ tí mo fẹ́ fún ṣọ́ọ̀ṣì mi mo ní pé o láti dé agbára ó yá akọrin ẹ bá mi yin sókè ọ̀gá akọrin wa ni Emmanuel ó yá bá mi yin sókè láàárọ̀ yìí à ń padà bọ̀.